àmọ́ mo gbọ́ mo gbọ́ mẹ́sẹ̀gì wèrè Lizzy Anjorin ní láàárọ̀ yìí ńgbà mo jí sọmọ ah, yìí gbádùn ṣáàbí ayé ń ṣe Lizzy ni mo gbọ́ mẹ́sẹ̀gì tó tẹ̀ ń dárúkọ pé àwọn kan máa kú lágbájá máa kú òun máa pa wọ́n ah, ọmọ yìí má ti ní dementia díẹ̀díẹ̀ Lizzy Anjorin hmm, àánú ẹ̀dẹ̀ ń ṣe mí òun máa lọ pa àwọn èèyàn ní mo ní ah, ṣé Facebook tagbara fi ń ṣeré tá a fi ń jẹnu wẹ́rẹ́wẹ́rẹ́ yìí náà ni Lizzy ti ń torí tó ti fẹ́ ti torí ẹ̀ lọ pààyàn ọmọ yóò ti mọ ayé bóyá nítorí ojóbìnrin dẹ̀ ni ló ṣe ń wòye pé i can do and undo adẹ̀ ti fún ní wọ́nì tẹ́nìtì bá ṣe àwọn mẹ́rin kan tí mo dárúkọ lọ́jọ́ kìíní àná there is possibility pé òun náà máa wá gbé ìgbà ló máa tó mọ̀ pé gbogbo ródà gàrósà nílẹ̀ ń jẹ́ àbí kí ló máa ń sọ ná kíní kan gàrósà nílẹ̀ ń jẹ́ ìgbà ló máa tó mọ̀ pé ilẹ̀ ò jẹ́ nǹkan kan à ń tẹ̀ mọ́lẹ̀ ni a dẹ̀ ń kọ́lé lórí ilẹ̀ ni àmọ́ ńgbà tá a bá sì wà láyé tá a sì gbá pátá gbẹ́sẹ̀ tá a tí kankan ò ṣẹlẹ̀ la máa ń rò pé a jẹ́ èèyàn gidi àmọ́ tí wàhálà bá dé Lizzy béèrè ayé lọ́wọ́ st soap á sọ fún ẹ béèrè nǹkan tí st Amiyu tójú ẹ̀ rí owó st ti Amiyu á ṣẹ́ owó ẹ̀ sí kọ́bọ̀kọ́bọ̀ ìyẹn st soap tó wà ní Ìjẹ̀bú Ifẹ̀ á ṣe owó ẹ sí kọ́bọ̀kọ́bọ̀ ìgbà tí wàhálà dé òun gan mọ̀ pé owó jẹ́ nǹkan kan gbogbo tó ń sọ pé wàá lọ pààyàn wàá lọ pààyàn wàá lọ pààyàn tí wọ́n bá pa ẹnìkan wàá mọ̀ pé wàhálà tó máa rí ilé ayé ẹ̀gàn á sú ẹni gbogbo Facebook fracasi akọ̀ fi ń ṣeré ni kó tó dípò kórí burúkú ẹ̀ wá olúkálùkù kan fi ń ṣe àwàdà ni kó tó dípò dé tó wá sọ di nǹkan bàbàrà débi pé ikú ikú kó lọ gbé oògùn kó ṣe kó ṣépèṣépè gbogbo nǹkan tí wọ́n mọ̀ nìyẹn ìgbà táwa yìí náà join Facebook fracas gan akọ̀fin ṣeré ni pé à ẹ jẹ́ ká kàn máa ṣeré ká máa bára wa ṣàwàdà ká dẹ̀ máa ṣe ẹ̀fẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ lẹ́bù tí wọ́n ń gbé Facebook ẹ lọ yìí tó jẹ́ pé the only thing tó máa ń tìkì ní pé kán pààyàn káwọn kan kú bóyá nítorí pé ẹ ti mu jẹ nígbà yẹn lọ́hùn-ún bóyá nítorí pé ẹ ti mu jẹ láyé Gbẹ́ngà Daniel bóyá nítorí pé ẹ ti mu jẹ láyé Sokopao bóyá nítorí pé ẹ̀dẹ̀ ti mú jẹ́ ńgbà tẹ pa dínà di dípọ̀ dínà àti àrọ̀jò bóyá nítorí ẹ̀ ló ti rò pé you can do and undo. so gbogbo system ti wà ti àwọn Gbẹ́ngà Daniel mọ́ wèrè tó wà ní àgọ́wòye ńgbà ẹ̀ lọ́hùn àtàkà tó jẹ́ pé opposition yìí lẹ máa ń pa tẹ̀dẹ̀ máa mú jẹ mípẹ́ wà Nàìjíríà ó ṣeé ṣe kó jẹ́ ó máa yíwọ́ tó bá yá ẹ̀ ṣé Fájẹ́mi rókun ni àbí mo ṣàrántí ẹnìkan tó lọ ń talẹ̀ ńgbà yẹn lọ́hùn ṣé fàjẹ́mì rúkun ni tó jẹ́ pé ó talẹ̀ fún lówó pa ìgbà tó máa ta ilẹ̀ fún servant local government ni wàhálà dé bá mi mọ̀ bóyá fàjẹ́mì rúkun ni àbí má jẹ́ kó dùn mí ó ní mánu kan láyé ìgbà yẹn lọ́hùn ṣá tó máa jẹ́ pé tó bá ti talẹ̀ fáwọn èèyàn báyìí á lọ pa wọ́n ó pa olówó ó pa ọlọ́rọ̀ ó pa gbogbo wọn messenger lásán ló pa ní local government ni wàhálà dé bá tán fi mú so ẹ lè ti máa pa lọ kẹ́ ti máa rí kẹ́ ti máa kẹ́tí máa kọ́wọ́ yín máa ti kọ́wọ́ kẹ́tí máa jẹ lọ kẹ́tí máa pa oríṣiríṣi kẹ́tí máa jẹ lọ of course délé àròjò tẹ́ tọ́ pa níye wá ń gbà yẹn náà lọ́hùn gbogbo èèyàn mọ̀ pé àwọn politicians ló pa in fact ó wà so glaring wípé Gbẹ́ngà Daniel ló máa pàǹgbà yẹn because wọ́n jọ ń contest ni but kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ so ó ti lè máa fojú yẹn gbé Lizzy ó ti lè máa fojú gbogbo yẹn wò pé ah wọ́n ń pa wọ́n náà tí ó dẹ̀ sí nǹkan kan tó ṣẹlẹ̀ àmọ́ ẹ wá rántí pé nàìjíríà sì gan ti ń ṣèǹjì díẹ̀díẹ̀ ló àwọn ọlọ́pàá yẹn náà wọ́n sì bìlífù nípa ká máa gba bribe but àwọn kọ̀ọ̀kan sì wà tó jẹ́ pé wọ́n máa ta tán ó wá lè ṣeé ṣe kó jẹ́ pé orí máa ta kò ẹ́ ibi tó bá ti ń sọ pé kán lọ pagbá kán lọ pagbọ̀n even of miafa tí pò sọ lásán lórí Facebook pípọ̀ bá ní kán lọ pa wọ́n tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí kan nu wọn wọ́n á mú ẹ wọ́n á mú ẹ wọ́n á dẹ̀ bá ẹ wọ so go máa ṣùṣe nǹkan tó máa máa sọ Lizzy Anjorin má ti torí ìjàmbá láìfọ ara ẹ jẹ́ má ti àwùjọ orígbà mi àánú ẹ máa ń ṣe mí because ó oh, lára àti gba ìyà sí kátẹ̀ni pé màmá ẹ sábọ̀ ló ráńbá ṣe ni bóyá ìbátúṣì dá bóyá ìbátúṣì dá because màmá tí màmá bá ṣe show one hour wọ́n lè ṣe topic bíi mẹ́wàá kó jẹ́ pé ọ̀rọ̀ Lizzy Anjorin bóyá bóyá ten minutes náà máa fi sọ̀rọ̀ ẹ àmọ́ dọ̀kásì tó lọ tó lọ talù àmọ́ pé Dorkas yẹn náà ní content ó kàn lọ́ máa lọ gbé bóyá ọ̀rọ̀ tí wọ́n gan sọ tó máa play fún three hours kò dẹ̀ ní ṣe another topic orí ẹ̀ nìkan ni for that three hours nǹkan tí màmá fi yàtọ̀ sí Dorkas tó lọ bá ń sin nìyẹn o tí Dorkas bá ń ṣe four hours show orí ìwọ nìkan ni orí ìwọ Lizzy Anjorin nìkan ni ìyẹn yàtọ̀ sí màmá tó jẹ́ pé nǹkan tí màmá bá ṣe twenty minutes show wọ́n lè má lo bí five minutes lórí ẹ̀ tó máa bọ́ sí nǹkan míì tó máa ṣàwàdà tí olúkálùkù máa rẹ́ni tí gbogbo á máa gbàgbé kínní. so kì í tẹ́ ń ṣe pé gbogbo èèyàn náà là ń bá jà ìgbà tó ti mọ̀ ẹ́ pé ààrẹ ò gbàyà kí ló dé tó lọ ń wá yàkúnra ẹ ẹ Lizzy ìgbà tó mọ̀ ẹ́ pé ààrẹ ò lè gbà kí ló ń wá ìjà lọ sí. mo gbọ́ ṣù ẹ nísìnyí I really fell for you you know ó mì pé wọ́n ti ń kàn ẹ́ níbi ní gígóńgó wàá dẹ̀ ní sùúrù wàá lọ jókòó ara ẹ wàá sinmi sára wàá dẹ̀ gbà fọlọ́run torí àlà ṣe ń wò pé ah, ṣé wọ yìí ṣé celebrity la máa pè é ṣé àbí àwọn yẹ̀yẹ́ briti tó kàn jẹ́ pé wọ́n ṣàkàn ò wá from nowhere because àwọn celebrity tèmi mọ̀ tán bá ti jà lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ méjì wọ́n máa let go wọ́n máa move on tán máa ṣe nǹkan míì hmm? àmọ́ wípé à ń kanra à ń bínú afẹ́jà gbogbo nǹkan tó ń ṣe ẹ̀yẹn ó ti ó ti fẹ́ máa take time ẹ ó ti fi gbogbo life ẹ sí ìjà yìí ó dàbí pé the only thing tó ń ṣe ń sìn ni pé Facebook fracas nítorí for, for the past two to three months mi ò ríbi tó ti ń polówó ọjà ẹ mọ́ mi ò ríbi tó ti jókòó tó ti ń sọ pé aṣọ ni mò ń tà ó kó lọ sí ṣọ́ọ̀bù kó ṣí ṣọ́ọ̀bù kó lọ gun katapila kó bọ́ sínú igbó kó máa jáwé lọ bí kinní àárín yẹn mọ́ nǹkan dé ó lè tìta dẹ̀ ń rí lára celebrity òun ni ìjà lójoojúmọ́. of course tó bá búyàn wọn á bú ẹ padà ìgbà tí Dorkas ṣe show tó sọ pé ah òun sì sọpọ́tì Fọlá Tinubu kò bú ẹ lọ́jọ́ yẹn ìwọ ló bọ́ta tó kọ́kọ́ throw shade tó ní anamáyọ̀wá ní kẹ́ kó má bú friendship òun tó pè lóníka mẹ́sàn-án tó pè ní gbogbo ẹ̀ tó pè lábìrù láì ṣe pé bóyá ọmọ yẹn bú ẹ lọ́jọ́ yẹn o tọmọ yẹn tún ṣì ń respect ẹ ẹ ńgbà tó wá bu tán ṣòro pé òun náà ní dá lóhùn ni ibi tọ́lọ́run tún ti wá gbé fẹ́ mú ẹ pẹ̀lú Dorkas òun ni wípé òun ni viewers tó bá wọ̀gbà tí Dorkas ń ṣe show ẹ̀ a rí one thousand five hundred one thousand two but ọjọ́ tó ṣe mistake mú ọ̀rọ̀ lé ẹnu ẹ four thousand five ló wò. táwa náà dẹ̀ wà nínú péjì ẹ̀ lọ́jọ́ yẹn four thousand five ló wò Dorkas ibi tí mo ti mọ̀ ẹ́ pé wàhálà dé nìyẹn lórí àwa tá a jẹ́ bí tá a jẹ́ spíkà yìí náà a máa ṣẹ́ríṣì àwọn viewers wa gan-an ni ibi tèmi ti mọ̀ pé ìjà yìí máa lọ́ǹgì díẹ̀ o kékeré ni ìtìwà àti màmá jà o sórí four thousand five tí dọ̀kásì nìyẹn wàhálà gidi ló kó síra ẹ lọ́rùn torí dọ̀kásì abẹ́ ẹ̀pò díẹ̀ àmọ́ ìwọ ò tètè ń gbọ́n òun tètè mọ̀ pé nǹkan tí mo ṣe yìí kò fẹ́ pè mí ẹ jẹ́ kí n reverse ìjà ọ̀dọ́là Lizzie orúkọ ló ń sọ ni adẹ̀bẹ sọ́ọ̀tì àmọ́ òun gbọ́ àtipá lówe àtipá lẹ́nà pé ìjà tó ń jà yìí lè pè ẹ́ tí ó ráwa àwa ò kì í ṣe celebrity kódà gan wọn tiẹ̀ mọ̀ wá ń bì kankan àwa ò ní kankan tá a máa lose irú èmi yìí mi ní kankan tí mo lè lose ǹbá búyàn padọ́la kò sí kankan tí máa lose iṣẹ́ mi ń lọ bí ó ń lọ bó ṣe ń lọ ni federal government ni mo ń bá ṣiṣẹ́ wọ́n á sọ sálárì mi déédéé wọ́n á sọ sálárì mi mi ò ní business kí wọ́n understand US federal government tí mò ń bá ṣiṣẹ́ náà ló máa ló máa fún mi lówó every two two weeks mo bú ẹ o mi ò bú ẹ o kò dín kankan kú òun sálárì mi àwa ọ̀dẹ̀ lé monetization débi pé a máa kú síta bá rí gbà déédéé tó bá dẹ̀ jáde kò jáde náà nìyẹn àmọ́ ìwọ celebrity ni ẹ́ ò ń ṣe business bí o bá ti ń sọ pé o máa lọ pa àwọn kan most àwọn tó bá ń ṣe business pẹ̀lú ẹ̀ wọ́n á máa fẹgbọ́n sá especially tó bá jẹ́ pé bí àwọn èèyàn gidi bí àwọn bíi pásítọ̀ pàápàá àwọn àáfàá gidi even gan àlùfùlà ní bó ṣe yí olórí burúkú tó yẹn i'm sure ipá ti máa fẹgbọ́n máa sá fún ẹ nígbà tó náà bá ń gbọ́ pé wọ́n máa lọ pààyàn ni because tó bá lọ ṣeé ṣe tán pa ẹnìkan ó ṣeé ṣe kán mọ́ àlùfùlà ní náà mọ́ so á ti máa fọgbọ́n yẹra fún ẹ gbogbo àwọn tó wá ń rajà ó jámàgbáko ó jámù sóyòyò ojú tó pa wab ti ojú tó lùsì owó àwọn kọ̀ọ̀kan náà ti máa sún sẹ́yìn pé ah ah ẹni tó lọ gbé oògùn wọ Genesis náà ó <laughs> mọ̀yàn tó Genesis